ṣùgbọ́n iṣẹ́ tẹ́ ẹ ṣe asálẹ̀ just jíṣẹ́ tí a rí yẹn iṣẹ́ yẹn ò dé kí ni kò lọ alẹ́jọ́jì yẹn torí tó hàn sí wa ní so mo ṣàǹfààní yìí ẹlẹ́ẹ̀kejì mo tó ṣàǹfààní àwọn òwe ẹ̀rìmọ̀ ẹ̀rìmọ̀ ọ̀rọ̀pọ̀lọ̀ ń bọ́ àfà ní ẹ̀bùn gbọ́ Yorùbá wọ́n sì mọ̀ dá láwọn ẹ̀rí ń gbọ́rọ̀ kalẹ̀ ìkàlámi munamak almasul alkalamu munamak almasul àwọn ọ̀rọ̀ tí ó dùn láti oyin tápán ṣùgbọ́n ta ní káwùfù sí fún àwọn ọ̀rọ̀ tó dùn yìí ni pé an la yaqtarru bi li awam káwọn ta ní àwọn aláìmọ̀kan mọ́ gbàtàn jẹ tó rọ́rọ̀ lẹ́lò mí ń wò àwọn àwọ́ àmùtánà dákàmọ̀ torípọ̀rọ̀ yìí láyẹ̀ rújú ilá alaman yanihadi opel fasoha ẹni tí bá mọ́ ń wá fasoha nìkan ní ó kọrọ ìjẹ tí ó ní wo àwọn reality tó wà ń bẹ eléyìí láti fi ṣàlàyé ọ̀kan sí kejì ni wa ilá ọ̀rọ̀ àklípù tí wọ́n fẹ́ takò ó sì wà rẹ́lífàtì dìsí torí èmi orí tábà tí ìrìnwó nínú klípù yẹn ò dìsí ìta tó wá fi ṣàlàyé rẹ̀ díẹ̀ jẹta èmi ò títìrí tó ti fi ti dànù dìsí náà kódà náà tó takora wọn lórí ẹni kí rárá mọ́ àwọn pọ́ìntì kan nípa ti sọ́fàtùlùbáyá ni péjì albayani tí wọ́n gbọ́rọ̀ jáde sheikh abdulrazak ejigbo wọ́n ṣe ìtìláàkù kẹlmẹ́tì tẹ̀jìrẹ́ àwọn ọ̀rọ̀ tí yẹn fẹ́ fi ń atákì yẹn sí wọn sáwọn ọmọ yáyìí ń rọ̀ mọ́ péjì yìí bilfitan péjì fitina ni péjì èpè ni tó ń gbà tọ́rọ̀ ń lọ àfánẹ́fẹ́ fìdí ọ̀rọ̀ rẹ̀ rẹ̀ pé ó bá jẹ́ pé ní tí àwọn fi ṣe nǹkan yẹn fáwọn mọ̀ sí ti ń ṣẹlẹ̀ ní afásọ̀rọ̀ tó lé ń bẹ̀ péje lé pé wọ́n sì rọ̀ mọ́ rẹ̀ bìlì jẹ́ pé aláìmọ̀kan ṣùgbọ́n pẹ̀lú ọ̀nà ìfiniṣe yẹ̀yẹ́ ni àwọn pé àfà lẹ́jẹ̀ fún ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n aláìmọ̀kan lè ráìtì o nígbà míì ẹni tó sì mọ̀ kò ní ṣe kíní tí ò ní ráìtì fún àwọn àkọ́ ìkùtà sọ lórí tí albayanu sọ àti tẹ́yìn sọ akọ́kọ́ ń tẹ́ mú fún ẹsẹ̀ ìtìhámù ní yàrẹ̀ pàníyàn rẹ̀ ò dá ẹ̀pẹ́ lè mi ṣe fún yín sí èmi ò sí rá ní ẹ̀yìn mo ní mo kò jẹ àbí but bó lè sí rá ní ẹ̀ tí ẹ̀ ẹni ó fẹ́ ṣe ìfsáàdù ni ó fẹ́ ṣe tẹ̀bùrírì ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó fẹ́ fi justify rẹ̀ ni ẹ̀yin dẹ̀ ní sẹ́nìkan rá níyẹn yín sẹ́yìn náà rá níyẹn ọmọ ìyá yìí tẹni àníyàn rẹ̀ ò dáa torí pé ìyẹn tẹ́lẹ̀ bí ìgbà pé ìyẹn ti níyẹn sínú lórí ẹ̀ kó tó di pọ́rọ̀ igan jáde àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé ẹni ọ̀rọ̀ tá sọ lórí ọ̀rọ̀ dáwà ni pé àsàlìbù dáwátí wà ha pé bó lẹ́nìyàn ṣe wá lè gbé lórí ọ̀rọ̀ bídíà ẹ̀kọ́ ẹ̀ṣẹ̀ ni lórí ọ̀nùwá nìyí ẹjá ohun tẹ́nìyàn gbélẹ̀ níta lè tú sí ní pé tọ̀rí kọtùmọ̀ fi bá wọn lò ọ̀nà tá lè fi bá wọn lò lòun sọ o ẹ̀yin ló ní ká mọ́ ṣe fànáwò fún wọn so ẹ̀yin ẹ̀dàpọ̀ apá ń gbọ́rọ̀ yàtọ̀ apá ń gbọ́ láyè míì náà tí tó bá fún antọ́pìkì yìí pé kálọ́ àtìrìtẹ̀ pé tọ̀rí kọ́tù muhammadu alìbídà yìí ìta ti gbọ́ nínú pé ẹni káwá yìí oníbídíà sọmọ yá tẹ́ kọwàntà ọmọ ìlàmìyẹ́kùn tí ó sọ lẹ ló sọ wà áwọ́ntà kàlámọ̀ òhun àbírẹ̀kọ́ ni ẹni ìtọ́mọ̀ ìgbà lérò ní pé kàmọ̀ ẹ̀sẹ̀yìn fún oníbídíà ó tún wá lò sí bí pé ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ó fẹ́ fi justify ẹ̀ kátẹ̀mọ́ ti wọnú ìjẹ́ tópìkì yẹn gbé nǹkan yẹn sínú àbí bóòlù ti gbé kalẹ̀ lóyìnbó eh? how to relate with bóòlù àti fẹ́ relate mọ́ sọ́nà tábí gbà relate mọ́ dáwà ọ̀sìn bẹ̀ ni ẹwà òkè tàbí pé ìtẹ́ wọn ń ìmọ̀dẹ̀ topic tẹ́yìn yẹn fún ni ẹwọ content nǹkan yẹn wọ́n mú tún tún wọ́n lánàá pé afáyíkẹ́ ń dàmú ara wọn ni tí bá fẹ́ pọ̀ ní bídíà ìtẹ́ yìí fún pé fanáhùn fún ní bídíà ni àbófẹ́ fi ṣe tẹ̀bùrí ìrù nǹkan mi tàwílù lẹ́yìn ṣe tàwílù ṣe tó bá ti yàtọ̀ dòdò kíná ṣe agbádànú ni yẹ́bà tó gbọ́n tàwí látàwọn alìmọ̀tẹ́sílà àtàwọn àṣáírà so ọ̀rọ̀ arákùnrin yìí ẹni tó ní péjì bákanáà kó gbọ́rọ̀ wá díẹ̀díẹ̀ òní kẹ́kọ́ ní ṣe kó náà tán súnmọ́ yínà ṣe lẹ́kṣọ́ tí yínà ń bẹ̀ tá rí ẹ̀lúmì tún ṣe lánàá so tí èyí sàkọ́kọ́ ìyẹn ló bàtọ́ pé eléyìí ṣe ń ti ẹ lè mú ẹni yìí sí bákanáà nínú àwọn nǹkan tí ẹ̀tún sọ o ní pé ní èmi mo wíṣẹ̀ àsìkò torí pé ìtẹ́ fẹ́ ṣe rọ́dù fún ẹ ti pè ń sákẹ̀ ẹ̀sì ti ṣe kíní ẹ kíní ẹ gbà pé á ti ṣe kíní ìtipẹ́ so ìtẹ́mìtẹ́ tó wá ń sọ yẹn pé parọ́ mọ́ mi ẹ ti sọ mọ́rọ̀ jẹ́mọ́ sí ń gbà tẹ́ nǹkan yẹn mọ́rọ̀ kí ni tẹ̀síwájú ọ̀rọ̀ iná tún lò ọ̀rọ̀ ń bọ̀ wájú tẹ́ẹ̀tún challenge wípé ibi tó bá ti lo ẹ̀rí yẹn pé ká mọ́ bí ṣe kí ni sànẹ́wò fún oníbídíà lẹ́gbà rẹ̀ ti nà bá yín ayé pé ẹsẹ̀ lùjú ilẹ̀ lèhíyàlù wàlìmọ́kiri ẹsẹ̀ bí ètè lẹ́bìí gbà pé ẹsẹ̀ tààrọ̀ jù yẹn wà ilẹ̀ akọ́dẹ̀ lóbi òpá o ah, lo ọ̀rọ̀ tó lé tẹ́ẹ̀ tó ń kó mi pọ̀ máa rí pé gbogbo ọmọ sí máa ń ṣe nìyẹn láwọn àfá wa kọ́lọ̀kùn bá ṣe dáadáa fún wọn bóyá tó ń gbà lérò náà ni ọmọṣẹ́ ayé kan ní mọ́ríkásá alìsúnná tí ẹ̀ náà jẹ́ kan nínú wọn ẹ̀tì kó gbọ́n wọn pọ̀ pé bọ́ sí máa ń ṣe nìyẹn lẹ́yìn ìgbà tó ti pèyí sí àkíyèsí mo lérò pé kíyèsí náà mẹ́ ní ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó wà ní kílípù yẹn ẹ̀dẹ́kùn gbogbo yẹn jẹ́ ètúnlọ́tún wò ọ̀rọ̀ ẹ̀ fẹ́ ó kílẹ̀ débi pé afánẹ́sẹ̀ ìfìbátò ya padà débẹ̀ ẹni ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ fìtínà ni ọ̀rọ̀ fìtínà ni ìyẹn pé tó wá da nǹkan rú ni ìtàn tí mo sọ yẹn táfà in fact mẹ́ta padà sọ ó tó ju tèmi lọ lẹ́tà tánẹ́bì kọ sí àwọn lọ́balọ́ba tẹ́yìn gbọ́ pé ká mọ̀ fi sànáwò fún oníbídẹ̀ ẹni ọ̀rọ̀ fìtínà ni nígbàtí bóyá wọn rùdúdù kẹsí kejì tí wọ́n ń dé wá di òní ẹ wá ní ọ̀rọ̀ yẹn èyíké kàlámù muhtamil yẹn pé ọ̀rọ̀ tó ní ìtìmọ́ẹ̀lù ni tẹ́ lò kò tó lè pé ọ̀rọ̀ tó yẹ pé fìtínà ni mọ́ tẹ́sẹ́ kí ni tẹ́ tó lè lò ní táwọn èèyàn kan lè lò ibi tàbúrú yẹn ni ó ní alìkọ̀rọ̀ inú alìhàlíyà wà làfíyà kọ̀rí náà ti ń ṣẹlẹ̀ yẹ tó fi gbọ́yé ọ̀rọ̀ tó pẹ́ dájú pé wọ́n fi ń sọpọ́tì etí pòfẹ́sọ̀ kan ṣe fún àfáà kan ni lẹ́yìn ìgbẹ̀ wá ní kọ̀rọ̀ inú ni àwọn tó sọ̀rọ̀ ń di intervention ntẹ́sì sọ tẹ́lẹ̀ pé ni direct lẹ́yìn sọ pé ọ̀rọ̀ yẹn gẹ́gẹ́ lẹ́sẹ̀ ni wọ́n fi báàkì àwọn ẹni tí ò dáa tẹgbà pé nǹkan ṣe ò dáa ni jẹmọ́ ìwò la fẹ́ múrú nǹkan bá ìyẹn mú fi sọ pé gbogbo àlàyé tẹ̀ ń ṣe gan ẹ̀ẹ́kàn tó ń múra yín ni n tó jẹ́ àwọn àkọ́ ikù tó wà nú ọ̀rọ̀ yìí gan ẹ̀ tí ì rí bá dànù tọ́rọ̀ bá lè jẹ́ akùkọ̀ yẹ kéèyàn mọ́ ìdààmú ara rẹ̀ mo fi sọ́njọ́ pé ẹ̀ bá fi táìmù yẹn ṣe nǹkan mi ẹ̀kan ń kórè lọ ọ̀tún ẹ̀ ń kórè lọ sí òsì gbàmí ẹ̀ lè èmi ló yẹ kí wọ́n nà ká ẹni tí ó wèsì àsìkò sí kìí sáwọn ìgbàmí ẹni kí ni mọ́ zambi kí ni zambi mi Ẹn? ẹni tó jẹ́ muzinibu níta ni albayan tó gbé ọ̀rọ̀ lọ́rọ̀ tó mọ̀ pé ṣẹlẹ̀ kẹsẹlẹ̀ tó ń kẹgbé àtọwà wo tó wà nù kẹyẹn náà kò tí ẹ ló ṣẹlẹ̀ ẹ̀yin gan lé ẹ tó pè sí ọmọ ìyá ẹlẹ́nu tí ò sọ so àwọn nǹkan yìí ni ẹ jẹ́ ká kíyèsí ẹni ẹ sọ pé ọ̀rọ̀ tó ṣe kíní ṣùgbọ́n àwọn èèyàn lè lò ó ọ̀rọ̀ tẹ́lẹ̀ ti ń lò pé kódà fìtínà lọ̀rọ̀ yẹn kẹ́lìmọ̀ fìtínà àfá lo wọ́n lò nínú ọ̀rọ̀ wọn dáadáa a fi rí pé ní bí àpẹẹkẹ ti ní ó bù pé ń ṣe tàtàbù àwọn kẹtẹ́lẹ̀ pé kakó sí ní ọwọ́ bákanáà à nínú tí ẹmọ̀ ọ̀rọ̀ pọ̀ kí n kà mú àwọn ìbìkà sókísókí ni anábà Muhammad sallallahu ó sọ́nú hadithi kan tí abúbar sáwà gbàwà wà ní sunan Abi Dawud anábì ní ya mashara man amana bilisani ilé jẹ́ kọ́ṣàn fún wa ó pé ẹ̀yin tẹ́ ẹjọ́ pé ẹni gbàgbọ́ tẹ́ ń fẹnu sọ ọ̀làmúyẹ́dìkọlù ìmán kọlìbà ṣùgbọ́n tí mọ́ ní ò tí ìwọ̀nù ọkàn yín látàkítàbùl mùsùlùmí ẹ má máa sọ̀rọ̀ mùsùlùmí lẹ́yìn láìdáwó wà látẹ̀tẹ̀bìrú àwòrátihim ẹ̀sìn má máa mistake wọn ẹ̀kọ̀rọ̀ wọn ẹ̀rí ẹ̀tánẹ̀bí ní mọ́ní ò tí wọnú ọkàn yín ẹmọ́ sì rígbọ́ Sheikh Abdulrazak pé mo ní mọ́ní ò wọnú ọkàn yín o ṣùgbọ́n wọ́n lè lè pé wà látẹ̀tẹ́bẹ̀ awratihim ẹgbẹ́ mọ̀ wọ́n tẹ́ra ẹ̀fẹ́ ń fàṣẹ ìbẹ̀lẹ̀ mẹ́rẹ́ lè sí o ok ẹlẹ́ṣẹ́ mistake ni ẹni kátó náà pẹ̀yẹ̀kẹ́ ìfẹ́ kádìbù ó yẹ pé ní ológa náà lè pèrè akátọ̀ ní kádùbà bí nígbà tó fún sọ̀hábà kan pé ní tẹ́sí àbúsà náà bí pé kásàbà àbúsà náà bí ẹni ẹ̀ ṣe ok ẹni ẹ̀ ṣe kádùbù kátọ̀wù ni ẹ gbogbo tó bá ti ṣe láyé wọn justify rẹ̀ nígbà tẹ́ ní kátọ̀wù ni ìtẹ́ ń sọ tẹ́ pé a ti ṣe tẹ́lẹ̀ nígbà tẹ́ mọ̀ kí ló tẹ́ tún continue láti gbà yẹn lọ kí la máa pè yẹn sí pẹ̀lú pé kọ́ni pé continue lórí pé wọ́n sọ̀rọ̀ nípa clip yẹn o pẹ̀lú mọ̀dìmúnù táwọn ń fàyọ pé ẹ̀hẹ́n pé atátò fi bà rárá àwọn ìkan ni ẹlọ́wọ́ mọ̀kọ́ síbì kan ẹlọ́wọ́ bí 57 seconds minutes nínú ọ̀rọ̀ wọn ní ìtẹ́sẹ̀ ìgbà yẹn ti jẹta kẹtù fi ń challenge pé ẹmù pé àláyé ọ̀rọ̀ yìí pé ká fi ṣe sànẹ́ òfin ní mídíà ta ni sálàfù mi lórí ẹ̀ ṣe ìgbọ́n ti padà síbẹ̀ nìyẹn tó bá ní mistake ní takọ́ka àtọ́ àtá fàádọ́lẹ́ ní fàáltà àkíran fàkàfìbùn wádìún bàwá irọ́ pátápátá náà tó ní ẹ tún kọ̀ntí lórí nǹkan yẹn torí pé táktí àtẹ́fẹ́ ṣe àti tọ́àmù tẹ́fẹ́ ṣe fáwọn èèyàn ó ti wà nù ìtẹ̀tì ńlá nìyẹn náà tẹ́lẹ̀ ni nígbà tó dúró ti yan àròjó ila al-haqi fadila tẹ́yàn rí pé akùrẹ́ kó sì jáwọ́ mẹ́ iyì ló jẹ́ fọ́mọ nìyẹn anábìnú alátẹ̀ tẹ́bẹ̀rú awratihim ẹ ma sọ wọn wọ́n bá sọ èèyàn bá tẹ́yìn bá sọ pé tó ń sọ ní wọ́n sì tún kọ̀ntínú lórí ẹ̀nà èsì náà wá ní pé ṣé mo ní sálàfù kẹ́ ká fi yin ìyẹn ni èyí tẹ́ gbọ́ ibẹ̀ lẹ́rọ mẹ́sì wa tí mi kílèmù yẹn ni mo tó ń jẹ tọ́pọ̀ ọ̀tọ̀ ní tẹ́rí oṣù ọ̀tọ̀ ní tẹ́mọ̀ gbọ́ sí ṣẹlẹ̀ báyìí ó padà bọ́ àmì ibi tó àfáàní ti ti kí ní ẹ̀kọ́ sínú àti bí mo ṣe lò níbi fa ẹnikẹ́ni tí bá ń tọ́ òwò yẹn àṣírí yẹn káàkiri yóò jábọ́ síbi kó bọ́ sí mi lọ́wọ́ yẹtuba Allahu azza wa jalla àwọ̀rọ́ta ọlọ́nà òṣì òwò rẹ̀ fáyé tẹ́rì àwọn kẹ́kẹ́ wà tó wá ti gbé níbi táfà àtẹ́tí à ń kọlura wọn tọ́rọ wọn kọlura ẹ pé irú ẹni tó bá ń ṣe báyìí yóò mọ̀ fi ẹ̀yà ara rẹ̀ náà hàn torí pé ọba sọ yẹ̀yẹ̀ tó bá rí gbámú yẹ̀yẹ̀ tí ẹnu máa hàn anábí àwọn ọ̀sánà àtúkọ́ ní wà mọ́yẹ̀ tẹ́bẹ̀ yẹ́tùbọ̀ lọ àwòrátà ẹni tó lọ́n bá fi ẹ̀yẹ̀ ti ẹ̀yẹ̀ báyìí yẹ̀fùdọ́ òhù mìíràn ti láàrin láti ilé ẹ̀ láàrin ara wọn náà yẹ̀yẹ̀ ó ti máa hàn àwọn tó bá dúró tó àfa náà mọ kí ó tí èsè pé àwọn kan ń fò tẹ̀lé wọn ẹgbẹ́ mọ̀ pé ah, àfa àwọn ń kọlura wọn ìjẹta ẹlọ́rọ̀ fìtínà ni oúnjẹ ni wọ́n ń lò àná ẹ̀tú ní ẹ̀tẹ́ fígbẹ́ ní kọ̀rọ̀ inú àlíyà ni ẹsẹ̀ ìsìnbátú rẹ̀ ní so ogbé léyìí bí wà pé ńgbà tí èyàn ti ṣàṣìṣe tí nǹkan wá esi sí ó tàbí ẹmọ kọ̀ntínù lọ ní bákanáà nínú tí wọ́n sọ ẹni tí mo sọ ń jẹ ẹ̀ta yẹn mo kàn sáà fi ìtara sọ ni mo kànjú abẹ́ǹkó ojú abẹ́ǹkó lẹ́nu ọ̀rọ̀ yẹ kí n ṣàlàyé pé bẹ́ẹ̀ bó ti lè jẹ́ sànà òfò níbi díà mo tún bẹ̀yìn tẹ́ ń gbọ́ ẹ̀dá kò ṣe mo ní ẹnìkanlẹ̀ fi yan níbi àbí tí professor ṣe káfí bàrárà rẹ̀ ẹ̀yin lè gbọ́ yín síbẹ̀ ẹwà díẹ̀ bá sọ́dọ̀ lápẹ́ntẹ́ gbàlérò kan ń dò lórí ọdún tí náà ni ó para wọn ló sọ bákanáà nígbàtá ń sọ̀rọ̀ yìí lọ a ní mo ti tàgá yára mo ti yí padà kẹni tí àwọn ọmọ náà ń sọ sí wọn lẹ́nu rọrùn sí kọ́ ti pọ̀ mẹ́ alẹ́zínà rọ́dọ̀ ohun sádìyàlá ìṣàlì ní rọ́nìl fítàní wa ìdìrọ́mí náà rí fọ́ọ̀dọ̀ fi àwùsá ti sálàfíyìn àtẹ́pẹ́ tẹ́ẹ̀kẹ́ sáàmà ní pé ẹjá sáàmà dáná ọ̀tẹ̀ láàrin kí ni náà sọ̀láfíà àwọn èèyàn náà wà ń bí ìsì àwọn sábà ń yà sírò àwọn kẹbáyì kò tẹ́ pá ń sọ̀rọ̀ kó níbídíà ò sí o láti gbọ́ pé ń takọ níbídíà ṣùgbọ́n tàtà bù àwọn àṣìká sọ́jọ́ ní súnnà gẹ̀lẹ̀ yìí máa ń wá àti tàgá yára ni bẹ́ẹ̀ ni ẹ ṣe sọ àfánẹ́sì gbà bìnà án alàkọọlẹ̀ lórí ẹntẹ́ni ẹ sọ torí síkọ̀ ni àbí síkọ̀ ẹ̀là agbọ́rọ̀ lẹ́nu ẹ̀ síkọ̀ sí náà makéhù ara tó fi wò náà ní tí fi ń kẹ́ fi pé klípù yẹn gẹta fà ṣe rọ́dù fún wọn rò pàfà àgbọ̀ bóyá pé sáfà lẹ́nu tó dẹ bá wò parí ọ̀rẹ́ lánàá kan ṣe pé mi sáfà lẹ́nu làfánà fi rin lẹ̀ bẹ́ẹ̀ wọn rò pàfà àgbọ̀ so sheik abdulrasaq kọ́lọ́n kó bá ṣe dáadáa fún yín ẹni mo ti yí padà tí n sọ tún ẹ 2019 2019 díẹ̀ tí wá kéré rẹ̀ pé tẹ́nu àwọn ìjọba kan tán gbà wọn gbẹ́ngbà náà tẹ́nu táwa náà sọ jẹ́ kíni ó ti tán àbísí ló ṣe tán kí ni ìyípadà tẹ́ ìyípadà tẹ́ ẹ̀ ti sọ tí wọ́n sọ nílẹ̀ ìyípadà. bakana náà mo sọ̀rọ̀ kan jọ pé o èmi dẹ̀ mọ́ bá fojú mi wo nǹkan mìí kò rí bẹ́ẹ̀ o mo fẹ́ kẹgbọ́ àfẹ́ ìjìgbò pé kò ń ṣe pé lórí mọ́ní ájù mí ìtẹ́ ń lò ní mò ń sọ o but mo rọ́mọ ìyá tó ẹ́ pàtẹ sọ̀rọ̀ líle ó ti kọ́ sórí Facebook ẹ̀ tí mo rí tó fẹ́ sẹ́ndì ẹ̀ ní àkóhùn mọ́ sí bẹ́ẹ̀ ara tí mo ń sọ nìyẹn o kẹmọ́sì mi gbọ́yé àmọ́ ṣe bẹ́ẹ̀ ọ̀kọ́tẹ́ yìí bá bá àfá tí wọ́n aró tàwọn náà abúṣòbò há ti tẹ lórí sí inú àmọ́ iná kọ́kọ́ lò tèmi kọ́kọ́ gbọ́ lẹ́nu wọn èyí àfá náà gbà lẹ́nu wọn Abdulgani Shubua sáàfá àkàwọn akẹ́kọ́ nìyẹn kí ni ò bá wà dé irú yẹn mo rí tán mọ̀ yá kàn ṣe tó tọ́ ẹbí méjì tí mo ti ṣe bẹ́ẹ̀ fún ẹnìkan tí sẹ́ndì ẹ̀tẹ̀ mú ní kó gbé kúrò èkejì onígbàtẹ́mì àtẹnìkan sọ ìkan tí yẹn bá ṣe yánà dáadáa láspẹ́ẹ̀tì yìí ni àwọn òní bàkásà yìí ni hakòyìn kò lè yán pé afádẹ́ ní àwọn lẹ́kṣọ́ kọ̀kọ́tà mọ́ ṣe láàrọ̀ tí yóò dẹ̀ mọ́ náà tọ́pìkì tí mo ní yàtọ̀ sẹ́ni tó yẹ pé burúsù tiẹ̀ fìtínẹ̀ tí fìtínẹ̀ bá délẹ̀ lọ́wọ́ jẹ jáde ètí mo sọ nìyẹn o so kágbà rìn yẹn náà bákan náà nígbàtẹ́ wá ń ṣàlàyé ibi tí mo ń lọ gan ibẹ̀ wa ẹ wá ń ṣàlàyé tó wà nù lẹ́tà yẹn àbí lẹ́tà tánàbí sọ ẹ wá múta àdìyà ti wá challenges ẹni afátajudin ẹni kí mú ẹ tọ́lọ́pta níbi àti yá bí aliman salafiyan dhaba ila tajwisi sana'i alil bida'i bí azil haditha ayé kitabati risala min rasulullah ila al-muluk ẹlẹ́ challenge mi pé nínú sálàfù wo ló kọ́kọ́ ló pé ká mọ́ fi yìn oníbídíà ẹ̀tún sọ láàrin pé òun rí mú wá ẹ dákun ṣé yóò rọ̀ mo sọ́ngbà ẹ̀ mo ní ká mọ́ fi yìn oníbídíà ni so n tẹ́ ní ìmúwá yẹn because mo ṣe ìdáwò rẹ̀ kẹntí lẹ́tà yẹn sọ pé ẹ máa yìn wọ́n but mo tọ̀rí kọ̀wò láàfi pé wọ́n ìlà ọ̀rọ̀ ń kẹsì síwájú pé ní oníbídí àyẹ̀ta bá lè mọ́ wọn o à ń ṣàánú wọn ni o kọ́wọ́ mo tó ń kọ́ sàyẹ̀ pé kẹ́kẹ́ àmọ́ fi hàn lẹ́rìí pé à ń ṣe bídí à ṣùgbọ́n rífúkù pẹ̀lẹ́ ni ọ̀rọ̀ dáwà gbà mo mọ́ ń gbá lílé nígbàtí situation bá gbà bẹ́ wọ́n mú ọ̀rọ̀ yìí wá alhamdulillah ó wà lórí vital bayanu gbèsè tó dùn mí ni pé péjì tí wá gangan tá a fi péjọ yẹn gbogbo yẹn tí n fi ní kò sí bẹ̀ mọ́ mo sọ báyẹn kẹsẹ́ flag àìbò náà wọ́n sọ àárín bẹ̀ mọ́ ìgbà wọn pé ìtàn kọ́ọ̀tì yẹn ṣì ń bẹ̀ so mo wá sọ bánẹ́bí ṣe ṣe ìtẹ́yàn bá ń pè yẹn ká fi pé pẹ̀pẹ̀ afẹ́ àdírẹ́sì ẹ̀ afẹ́ pé sójú ọ̀nà tọ́lọ́n ká fi pé ìtọ́ bá mọ́mọ́ ká fi pé ká fi àdírẹ́sì ẹ̀ mo wá tó sọ parí ọ̀rọ̀ pé káyẹ̀yàn mọ́ gbọ́yé o pé kíni pé à ní lo líle ńgbà tí lílé bá wà in fact lọ́rọ̀ dáwà náà pàápàá jọ tí yẹn bá wà nípò rẹ̀ púpọ̀ kò ló lílé tẹni tàbí fẹ́ ló náà tọ́ sí kásíkí ni ká ló fún ẹ̀yin náà wá mú ọ̀rọ̀ yìí in fact ẹ farabalẹ̀ láti ṣàlàyé ẹ̀ gan ẹ ṣàlàyé ẹ wá mú àpèjúwe wá pé tí yẹn bá jẹ́ professor ẹ̀kọ́ mọ́ lọ́balọ́ba ẹ̀sọ́ ọba ìrọ̀rùn pé irú ẹ̀mí àlàmọ́ ń lò àwọn ọ̀gbọ́n ẹ̀sọ́ tó ń sọ lo ṣàwó gbogbo ẹlẹ́bí sàpèjúwe bébé yóò ṣe kọ́ nẹ́nu gbogbo ẹlẹ́bí sàpèjúwe ẹ̀wà ni kódà tí yẹn bá tó jẹ́ oyè kan ló gbà ẹ̀tún pòfẹ́sọ̀ kódà pòfẹ́sọ̀ káàkiri fèrí ni tí ìfẹ́ dápọ̀ ẹ̀ tó tún gbà pé kò sọ́lọ́ ẹ̀tún lo ẹ̀kọ́ sí wọn bẹ́ẹ̀ tó wọ́n fún wọn gẹ́gẹ́ tẹ́fí bù tírẹ́sì tẹ́mí náà jẹ́ kíní tí mo sọ ẹ̀tọ́ wa ní kódà tó bá jẹ́ àfó ní bídíà ẹ̀tọ́ wa lọ ṣe kíní kan fún ó wà ní ọ̀rọ̀ wọn o kódà ẹ̀mí gẹ́mọ́ tó lélẹ́ ilé sàánẹ́ òfin tọ́dọ̀ mi tó fi kó pé líle sí bóòlẹ́sí wá gbọ́ yé ń bí tí mo sọ náà ní ẹ̀ tó wá má pẹ̀lú ẹ̀kọ́ tó ju tèmi wá lọ bóò lẹ́sẹ̀ wá gbọ́n bí tèmi pé pàmọ́ fi ṣe fàánẹ́hùn fún oníbìdí àtẹ́lẹ́dẹ̀ tó kọ̀nfàmù nǹkan ẹ̀rẹ́ bẹ́ẹ̀ tẹ́ tó sọ bí tèmi lọ síbi tí mo sọ lẹ́mọ̀ kọ́pọ́npọ́pọ́ àbó láti alólè yìí láti fi ṣàánẹ́hùn fún oníbìdíà ẹlọ́gbọ́n níbi tí Sheikh Al-Akh Abdurrazak Ejigbo tí wọ́n ṣe ní ìjẹta gbogbo ilé ìnáfi rílẹ̀ bó la ṣe gbọ́ nígbà tí jẹ́ pé tèmi sọlẹ̀ yìí nẹ̀sọ́ láàfin gbé lọ́dọ̀ ti yí pé ẹ̀sìn sàdéhùn fún oníbídíà ni ẹni tàbá ní mọ̀kọ́mù dáwà mọ̀kọ́mù kí làwọn náà sọ̀bọ̀ dáwà ah, oh subhanallah sheik abdulrasaq ẹkùn ẹ̀tù mọ̀tún yẹ tí mo sọ jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀tù farawa ẹ̀tẹ́ bá ń kankan kẹsì gbọ́yé ni mo fi ní àbọ̀ ọmọ tó ń sọ̀rọ̀ fún yín lánàá pèsè yín lẹ́nu ni ìtí mo sọ gẹ́lẹ́ nígbà inú pírẹsẹ́ntì ẹwà gbọ́ tèmi yé pé mo ṣe sànẹ́wò fún oníbídíà èmi tó wá fi kú tèmi pé tó bá da líle ká lékíní ká ló líle o ẹwà ní mọ̀kọ́mù dáwà ní mọ̀kọ́mù kí láti wọ́n sọpọ̀ mọ̀kọ́mù dáwà brọ́dà tó wá gbé òun wá pé bóòlù àti fẹ́ rìlẹ́tì mọ́ oníkíní oníbídíà láì sọ pé mọ̀kọ́mù kan kí ló dé ìrògbé pọ̀rọ̀ dáwà tí mo sọ lónìí gbọ́yé sí ẹ̀dẹ̀ gbọ́ tiẹ̀ lé pé oníkíní onítà ìṣádùdù Eh, ó ní ó fi ń justify ẹni eh, títí eh, fìtínà náà fi ń ó tó wá di àná ẹsẹ̀ wá ní kọ̀rọ̀ inú fi ń gbọ́yé kọ̀rọ̀ inú ti ń ṣẹlẹ̀ lọ́wọ́ ẹ ká yẹra ilé sàkọ́kọ́ bẹ́ẹ̀ mọ́ ń gbá ọ̀rọ̀ mí yé ni padà ní ni ẹ̀ pẹ̀lú padà náà ìmí ẹ̀ sì lórí ẹ̀ náà kódà kí nǹkan náà hàn báyìí ẹ yẹ kí akíyèsí tá a ń ṣe o eléyìí pé bóyá ti farabalẹ̀ ẹlẹ́mìí ni farabalẹ̀ mo sáyẹsẹ̀ rọ́dún jẹta fẹ́ múròmù ìyá kan nínú mọ̀jùmọ́ kan tó sọ̀rọ̀ tó sáǹfààní wọ́n tó bá wọ́n pé èyàn farabalẹ̀ ń gbà mí kò mí pé ìyára fèsì mọ̀tìgbà tó ń fèsì yẹn náà kò ń ṣe tọ́ọ̀mù nìkan <laughs> mẹ́pẹ̀ kí tó fèsì bó ti farabalẹ̀ tó bá farabalẹ̀ tó yẹ kí ọsán tó bá sọ gbà náà ti fẹ́ ò farabalẹ̀ sí mọ́sí aláì ẹgbọ́n bàrà ẹ̀ tá à ń sọ yé kí Abdul Barakat gan wọ́n mọ̀ sí lẹ́kítọ̀ lọ́wọ́ sí mọ́sí kíní wọ́n mọ̀ sí rọ́dù fún àǹkan mí èsì rẹ̀ ti wà ńlẹ̀ àbí akató àwọn kọ̀rọ̀ inú àwọn nǹkan tí ó rọ̀ ọmọ kan nǹkan báyìí báyìí so èrè fèsì tẹ́yẹ sì ti nímọ̀ ń pa rẹ̀ pọ̀tẹ́lẹ̀ tẹ́yìn ṣe yìí ẹ̀ four minutes eh? 45 seconds tẹ́ni ẹgbẹ́ so èsì tẹ́ ní ìfọ̀ ohun mèsì tí mo fẹ́ fọ̀ mọ́ o níbi tí mo ṣe kíní tí mo ṣe ìdí àwò rẹ̀ káwọn tí àlèmọ́ òmùnù tẹ́mí àwí tó fẹ́ jọmọ́ àwọn nǹkan báyìí bóyá pé àwọn oníbídíà nígbà míì tí àáfi bá wọn lò àlèmọ́ òmùnù tẹ́mí yá rahimahullah ta'ala nínú majmul fatawa ẹni wọ́fẹ̀ ìlhajjọ́ kátẹ̀ ẹ̀yẹ lódì gan yàtẹ́lìfù bẹ̀kìtìláfì ìlhajjẹ̀rí ìyẹn lódì ò sí lójú kan náà o a mọ́ ń wòye sí gbọ́nà ta fẹ́ yẹn lódì tí kò wá tí bọ́nà gbẹ́sẹ̀ lágbára tó ẹni <laughs> lágbára wọ́n bá fi hàn sáwọn ni wọ́n lẹ́ni àwọn èsì wàkìláti wàkẹsìrátìhìn àwọn tó yà fẹ́ àwọn afún alhajirin àwọn tó fẹ́ yẹ̀yẹ̀ lódì yẹn sáàlẹ̀ ilẹ̀ lágbára ni àbẹ́yìnlẹ̀ ẹlẹ́ sẹ́yìnlẹ̀ pọ̀nà àbẹ́yìnlẹ̀ kéré gbogbo ẹ̀lá kọ̀nsídà wọ́n pẹ́ yẹn bá rí bí nǹkan bá yẹ̀yẹ̀ lódì àwọn èèyàn bá yẹ̀yẹ̀ lódì dé ẹ̀lẹ́ mọ́ ti ṣe débẹ̀ torí ká kọlù ájúrù ní pé ó bá ti ẹ̀rí àwọn gbogbo àwọn nǹkan mi ìyà àlékún ni ká tún ká lè mọ́ wọn táwọn sọ àlékún ìyà ni ṣùgbọ́n ìyà ìtò kọ́kọ́ jẹ́ tiwa ní kéka kọ́kọ́ sí fún ara tiwa tá ti ẹ̀rí ìyà yẹn fi wọn ìtẹ́ ṣe yẹn mọ́ kí ni mọ́ débẹ̀ ọ̀lẹ́ ní ẹ̀mọ̀ pa alẹ́ ni lọ́wọ́ fi mọ́ sí mọ́lúdì tọ̀rùn pé kò dá ọ̀pẹ́ ọ̀sìnkí ni ọ̀nílọ̀ yóò ẹ̀hẹ́n àkọlù nìyẹn kò sẹ́ni tí ò ṣe ájù rárá tí ò bá ṣe ájù rárá bóòlù ọtí fẹ́ rí ṣe so èyí tí ó máa jẹ́ bí àlékún yà àwọn ọ̀nà tọ́fẹ́ yẹn lórí ẹbí ṣe rí final maqsuda bí zajira al-mahjur torí pé àwọn tàfẹ́ yẹn lórí yẹn afẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni wàtàdíbà bákan náà afẹ́ wàrùjú al'amati and mithili hali a fẹ́ kí àwọn majority àwọn èèyàn kásẹ̀ kí ni kakò lẹ́yìn ẹni fàyín káàrẹ̀ tí masláà tó fi ìdálìkà rọ̀jí ha ta bá rí kí masláà ibi tán fà ní wà ètò tẹ̀wọ̀n ní kásẹ̀ kí ni lódì gan kókò pín tí ṣe yẹn lásán tó yẹ pé ìyẹn lónìí yẹn máa jẹ́ ká burú bí ò bá tiẹ̀ tán yóò jẹ́ kó ṣe kíni kò kéré ọ̀kùnfìyàtìhì àbí tí ó jẹ́ kó pamọ́ káàna mẹ́ṣòro irú ìyẹn ló dìbẹ̀ ẹ̀dá wàyín káàna lá almajur wà lọ́gẹ̀rú yẹ̀rtẹ́rì bí zalik wọ́n dẹ́ pé ẹni ta fẹ́yẹ̀ lódì àtẹ́lómí gan àti ẹ̀mọ̀ pẹ́ nìkan yà hmm? wọ́n lódì ẹ̀hẹ́n ìwò bá sálámà kẹ́kẹ́ mọ́ ìlú ìgan àti ẹ̀ ń sọ pàtàkì sálámà fún <laughs> yẹn gan ni ìbọ̀tọ́ yẹ̀ wọn ló dì gan àwọn sálámà sí àwọn àwọn sálàf pé sálámà fún ibidíà ibidíà ti mọ̀ ibidíà mọ̀ ti sinẹ́sùn yẹ gbọ́yé ni o sọ́rọ̀ sálàfù sí ìtọ́sọ̀ ya àtakò àtakò bọ̀ tó lè pé bí mo sì lágbára ń gbà yẹn àbí wọn dáhùn sálámà wọ́n tó yẹ pé ní ìyẹn lódìun kò ní ṣàǹfààní fún ọtọ́ ọṣẹ́ àti fẹ́ni tọ́ ọṣẹ́ fún baliyesi idushar aburú ta fẹ́ torí ẹ̀yẹn lódì ó tún lékún ni wàláhájìrù dọ̀íf ìwọ́n tó fẹ́yàn lódì lọ lẹ láwùjọ pọ́pọ̀lọpọ̀ àwùjọ wá sì jẹ́ rí sí nìyẹn ẹ̀yin méjì náà ṣe súnà síríìtì yín ẹlẹ́ẹ̀ni kí àwọn èèyàn àwọn bàbá àmọ́mù yín náà ó yẹ pé ní kò tí ìwọ́ọ̀sì ní kéwú irun ẹ̀ sì lọ bọ̀tí ó kù síbi kan sí kejì ní ìdúró dédé á ń tẹ bá rí bòmí kẹsí kíni tó dáa kẹ lọ òkè wá tì sí bòmí àmẹ́yẹ àti kíni àyàmọ̀ kírun lé ni so ìyẹn lè mọ́ lọ bẹ́ẹ̀ torípa yẹn nìyí náà dárájà wọn tó dúra wọn lọ ẹni tó yẹ pé tó fẹ́ yẹn lódì yẹn dọ̀ ìfún ni bẹ̀ẹ́sù yakunu mafsadatu dhalik rajiha tó yẹ pé ní ìyẹn lódì yẹn gan aburú rẹ̀ ni ó tún á pọ̀ sí ẹ̀kà àwọn kan mọ́ wà nú yí kódà àwọn ekíyàn wọ́n wà tó mọ́ fi lébẹ́lì ẹlòmí alimọ́mí tẹ́mi a ní lamu yẹ́ṣọ́rọ̀ alhajjir lamu yẹ́ṣọ́rọ̀ alhajjir lamu yẹ́ṣọ́rọ̀ alhajjir afwan irú ajiru bẹ́ẹ̀ kò lọ́wọ́ bal yakunu talifu libadi nas anfa min alhajjir àwọn ẹ̀mí káfà àwọn mọ́ra gan ó ká ní wọn dànù ká láǹṣe yájú àbí ká lera wa dànù ní ẹ̀ tí ó bá ti sàǹfàní so ká gbàrin iye ẹ̀rì pé mo sínú ọ̀rọ̀ yẹn pé bá ṣe lè nígbà mi yóò ní bá ṣe lágbára sí so bọ́rọ̀ ibi òtẹ́ mílíọ̀nù àbí òbá mú bó láti wá gbọ́ yí pé a ní ká máa fọwọ́ ra oníbídíà lórí ìtúwà akọ́rọ̀bù tó yẹ ká yí gan ni pé ah, àfáà yìí ní ká máa lè gíní ká máa lè mọ́ wọn torí méjèèjì lọ lúgbó yín bẹ́ afwan kò sí ọ̀ lè gbọ́ ẹfọ́ra wọn lórí níbẹ̀ wọn látún lè lé ní wọ́n bá fẹ́ àdúrà bá la bá débẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ yàtọ̀ sí pé à ń fọwọ́ ra wọn lórí ẹlẹ́lómi gẹ́ ká bá kásúnmọ́ra asànfàní gbà mí wàlhájúrù libadi nas anfàmìnà tàlif ẹlòmí ká ṣe ájírù tiẹ̀ ló ṣàǹfàní ولهذا كان النبي صلى الله عليه وسلم يتألف قوما ويجر آخرين alimu mi te yin ale fi rinu se si anabi e wa nabi tan tẹ̀lé o pé ó yin àwọn kan lodi ó sì ṣe kíni ó sì ṣe ajiro àwọn kan ẹ wò ngba tí an fẹ́ lógun Tabuk nínú àwọn mẹ́ta tó jẹ́ akọ nínú asaba ge bi ijo niyan ká tó ke bóyá shaitan Ọlọ́run ló sábàbí ó wá ságun tánàbí ìpínlẹ̀ agbájá ń kọ́ ẹnkò wá ń tógun yẹn dé ànẹ́bì tó pé àwọn gbọdọ̀ sálámà sí wọn ìkanu akábùn malik ó ní òun tó pàdé ànẹ́bì lọ́jọ́ òun sálámà sí òun wọ́n wọ́n pé só dáhùn àbí kò dáhùn tó mọ̀ báhùn òun wá ń ó wá rán ìkan nínú àwọn ọmọlẹ́yìn sanibà Muhammad àti arákùnrin ọlọ́ba àwọn sọ pé ní kọ̀dìsẹ̀mínà anna sọ̀híbákà kọ̀dìkọ̀láàkà <laughs> mo gbọ́ pé ẹni tẹ́ ń pẹ́ gẹ́gẹ́ ó ti gíní ó ti pẹ́ ẹ̀ ìwò wà lásẹ̀bì dárí àwa ni ìwò sínú ibi tó yẹ pé èèyàn yẹpẹrẹ ẹyẹ ní ọ ní ọ̀dọ̀ wa sọ di mínísítà ah <laughs> subhanallah ẹ mọ ohun tí sọ àbí ah ilé ìgan ni bàbá burú ilé ìgan kí ni bàbá burú kí mọ bẹ́lẹ̀ tí ń bá yìí lọ kí wá lọ bẹ́yìn torí pé ayẹ̀ mi lódì bó ṣe ń bá lọ nù ó wọ́n wà lẹ́jọ́ kan ní bó ṣe ró níṣẹ́ ni tó yẹ pé wọ́n dà nẹ́bi ní kan ìyàwó òun wọn lọ bọ́n méjì yókù náà pé kán mọ́ lọ lé bàbá wọn kò tún sí ìyàwó náà tọ́lọ́n fi wá sọ táúbà wọn kalẹ̀ ìgbà tọ́lọ́n sọ̀rọ̀ táúbà subhanallah ẹ̀rí pé ara ayìtẹ́ ní padà gbà ìṣesí wọn náà kún tẹ́bí tó ń tàwà wà ala salasati ọlọ́nà àgbà tó bá mẹ́ta kan alladhina khulifu àtàn ogun hatta idha daqat alayhimul ard bima rahubat tílẹ̀ fún mọ́ wọn subhanallah ẹbí kùránì ṣe lo ìbára yẹn bí lè ṣe fẹ̀ tó yìí ọlọ́run wa foríjì wọn ìkanu wọn sọ pé ọjọ́ yẹn lọ́jọ́ tó ń dunnú jù láyé àníbi pé ah, irọ́ tẹ́ ẹ̀pa tẹ́ ẹ̀sùn tọ́ tẹ́yìn ọ̀parọ́ bí ọmọnẹ́fìkì ọmọnẹ́fìkì ẹ̀dọ́ ń dùn mí orí ń fọ́ mi kíní kan ṣe mí ní fi kó yín jẹ́mọ́ kùránì gẹ́ testifies pé hajjúrù yẹn ó ṣe kíní ó wọ̀ wọn lára pé ilẹ̀ fún mọ́ wọn bó ṣe fẹ̀ tó àníbi ṣe lomi ẹja famara wọ́n yẹn lè jẹ́ lẹ́sẹ̀ ń gbá mi pé ah, tẹ́ bá tó lé lọ́dọ̀ àwọn tọ́jọ́ ń fa gbó yìí yóò ṣe kí ni sísì ẹ̀ wọ́n mọ́sálásí kọ̀ọ̀kan ẹ bọ́ jẹ́kẹ́ ara famọ́ra sáfà ń rí ìyẹn ni arákùnrin kan pè ní Himar Abdullahi lórúkọ rẹ̀ tí máa ń mutí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní ọmọ orí àníbí àníbí òfin ní hadu wọ́n dẹ̀ ní bó tó wá máa ń wá ètò máa ń pa àwọn ẹlẹ́rìí táwọn ẹ̀mí ní òtún ẹlẹ́sẹ̀lẹ̀ tó wá ń bá rẹ́rìn <laughs> àdébò tó rẹ́rìn sí yóò pààyàn lẹ́yìn tó bá ti wá sí tí ànábì ànábì ó rẹ́rìn sí nígbà tó tó wá mú tíjọ kan tó wá gbé wá ó wá dùn kánú sọ wọ́n ní tàbá kàtà ànẹ́bí nárọ̀ àárí pé ánàlẹ̀ àjọ́rọ̀ mọ̀gọ́ yìí kan wọ́n ní ájúrútà ànẹ́bí ṣe kéré tẹ́fẹ́ ájúrú ájúrú ní àmọ́sọ́ ájúrú wà ó ṣùgbọ́n ájúrútà ànẹ́bí ṣe kéré ó kéré nígbà yẹn falabuda mina nazar fi masalati alhajj torí ànẹ́gbọ́dọ̀ wà àǹfààní tàfẹ́ níbi ájúrútà àfẹ́ ṣe yìí agbọ́dọ̀ àǹfààní o ìtàkánà ìlúhájú tẹ́gbẹ́ ìyẹn lónìí yẹn máa sàǹfààní wàyẹ́ rí òṣàkó ilẹ̀ alhaq tẹ́yìn ó padà sọ ìdodo falabasa àìkú yóò jà a sáájú rẹ̀ wàyí kánà yẹ sáájú tó wọ́n wà ní fúrọ́ falà ẹgbẹ́ yóò tó ya tọ́jú sí so kéèsì bí nìyẹn nítorí mo fi lọ ní a lè lò tá a bá rí pé àǹfààní ẹ̀ wà nífẹ̀ẹ́ ní ta fẹ́ pè kẹ́ ẹ̀fẹ́ ta fẹ́ yẹ̀ lódì torí pé ìyẹn lódì ní ara dá wà nínú ẹ̀kọ́ tó jẹ́ kèsì pé torí tó wá torí àǹfààní táwọn wá fún ẹni yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ òun ni so èyí tí ọ̀rọ̀ yìí fi bẹ̀rẹ̀ rẹ̀ ebi wọ́n ti tẹ̀ sílẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ o ṣùgbọ́n àwọn sọ́lá pé àdéhùn ọ̀rọ̀ yẹn sábà ń lò fún pé kéèyàn lè mọ́ níbí àbíkà kéèyàn máa kéèyàn máa ń sálẹ̀ òfin níbi dé àpò ẹnu ọ̀rọ̀ bíbẹ̀ so Sheikh Abdulrasaq afẹ́kẹ̀gbọ́ àárín iye bákan náà sínú tó tún wáyé ní parí wọ́n fi àyè béèrè lẹ̀ nígbà tó ní ọjọ́ ti lọ tó wọ́n fi àyè béèrè lẹ̀ fáwọn kan ẹ̀yìn kan béèrè pé ní tí mo sọ fọ́ ìyá tó kọlù mi ní bí prọ́fù tí wọ́n sọ̀rọ̀ wọn mẹsẹ lọ yẹ àkọ́kọ́ yẹ ká gbọrọ ni wọn kádẹ má máa gbọrọ bí àwa tó yẹ pé ojú kan yẹn fi ń wọ ọ̀rọ̀ ẹyẹ kọlù mọ ní kó sì tàpá sí ló hádìsà yẹ fún mi ó yẹ ní ẹni fàdílà tó ṣe àfikọ̀ ọ̀la mo sì rẹ̀ tí ìdúró kò gbọ́ bá kí tó ẹgbẹ́ ibẹ̀ pé káàtì ẹ̀rọ fi ẹ́ ọlọ́ọ̀lẹ̀ fẹ́ rì kún pé káìpìyàn ní alẹ́lẹ̀ fẹ́ náà tí mo rú bí tí nǹkan láti wáyé tó ń fún láti wáyé èyí sàtẹ̀ ìṣàdúrà ló ń gbà mí sọmọ yẹn wá ní tó bá jù òun lòní lọ èyí tí mo ń sọ nìyẹn o pé ah, ọ̀nà míì tún nìyẹn fún àkúfù yẹn o ṣùgbọ́n ìtàn sáfẹ́ gbà pé kí gbogbo aṣọ́mú ìtàn bá ti sọ òun ẹ̀kọ́ yìí síbẹ̀ ẹ̀wọ̀n tó ti ẹ̀ẹ̀kan lọ ni èmi àwọn sọ pé ó ti fẹ́ ní ibi tí ẹ̀yìn ẹ̀ ti bára rẹ̀ ẹ̀wọ̀n ní kò lè bá ti bára rẹ̀ èyí lè bára rẹ̀ bẹ̀ o nígbà mi àwọn táwọn náà gbà pa gbọ́dọ̀ tẹ̀lé tó bá pè wá sí àdé bẹ̀ o tó bá jà fá àgbà kan tí pírẹsidẹ́ntì bá pè ọ sọ̀ọ́ ní lọ́ni. sọ̀ọ́ ní lọ́ni so ṣe láti ṣe ta ẹ kàfáfá àwọn nǹkan ẹ wá ní kókè pé káyọ̀ pé yẹn fẹ́ ṣe dáwà ẹgbẹ́ àwọn ẹ̀yẹn gbọ́ èmi ò tètè burú ìrìn tí wọ́n ṣe ò torí mo sọ fún mi ẹ̀ẹ́dẹ̀ bá nínú ọ̀nà táwọn máa ń gbé àrílé ẹ̀tẹ́ sọ̀rọ̀ ọ̀nà táwọn máa ń gbé àrílé tì mọ́ yẹn tẹ́mi ní pírọ́bẹ̀mù pẹ̀lú wọn mo sọ fún ẹ̀fọ́n yẹn bọ̀t ìṣẹ̀lẹ̀ wá jàtọ̀ ayẹyẹ tó ṣẹlẹ̀ kéèsì mí nìyẹn bó ló ṣe wáyé níta ń sọ wọ́n ń sọ fẹ́ ni ẹ pé ní ókè wọ́n ẹ pé ní ìyẹn bára rẹ̀ gbọ́n fẹ́ ni ilé fojú tí ó díwò ọ̀rọ̀ ẹ máa fẹ́ síwájú so sheikh abdulgani juma hafizahullah ta'ala nínú téèyàn respect lára wọn ni wọn ní búdù náà fọrọ sọ̀rọ̀ ẹni tí ò bá ní gbà kó mọ gbà pípẹ́ ọmọ yìnra wọn ni bẹ́ẹ̀ ni hakù ń gbà tí hakù tábà láyà amẹ́ríkíní a máa fi rinlẹ̀ wọ́n tẹ̀jẹ́ wá sí tìlá ọdún wọ́n tó kẹ́gẹ́ nígbà tí sheikh eh, ruhaili tó lọ Maghrib tí ẹ̀mí fàwọn yà láwọn ti

nígbà tó tó wá sọ tó jọ bẹ́ẹ̀ fẹ́ ní táyẹ̀ ò fẹ́ pé ó wá dọ̀rọ̀ níbi tẹ́lẹ̀ àkọ́kọ́ tẹ́ tẹ̀kọ́ gbà pé ẹni tí wọ́n bá lọ́dọ̀ yìí sẹ́yẹ̀ gbà kó ní súnnà ni wọ́n mo fẹ́ ká kíyè sáwọn nǹkan wọn yìí èmi ò bá rárá bóyá nǹkan yẹn sí bọ́t èyí máa ń fojú tó fẹ́ wo ọ̀rọ̀ ọmọ yẹn sọ̀rọ̀ mi ní mo sọ mọ́rọ̀ ń jẹ̀ta yẹn náà o ẹni tó béèrè béèrè béèrè ká ah, tó yẹ pé bí téèyàn ò lè rí lọ ni ṣùgbọ́n wọ́n pé yẹn ti bá ara rẹ̀ pé ọgbọ́dọ̀ ah, wà bẹ̀ ni bó lọ sí fẹ́ ṣe so nígbà tó sàdá pé kọ́lọ̀ kó mẹ́ni ẹ dúró lórí dáadáa lórí dáadáa ó lé pé ìwọ́n náà tó fi dá wà ní dáadáa tó pé àbẹ́yẹ ah, mi tẹ́ni ẹ kù sí kọ́lọ̀ lẹ́gẹ́ni kó tó ṣe wọ́n tẹ́ ń bọ́rọ̀ tiẹ lọ ẹni tó wá ní ẹ tó wáyé mọ̀ kọ́ mu dá wà gẹ́gẹ́ bíi ti táwọn anẹ́bí pé àwọn lọ́balọ́ba ní tí wọ́n mọ̀ tán ṣe kíni táwọn mọ̀ wọ́n sí ẹni dáwà lónìí ti dáwà so kéèsì tó sẹ́gẹ́ mo lè sọ díẹ̀ tí mo gbọ́ èmi ṣe tààlì kò lé lórí ohun mọ́tàfà sílẹ̀ gbọ́ but èyàn mọ́ fojú tó fẹ́ wọ ọ̀rọ̀ ní nígbà míì ni kọ́lọ̀bà subhanahu wa ta'ala kí ó ṣàánú wa so àwọn nǹkan pọ̀ tí Sheikh Abdulrazak àìgbò tí wọ́n sọ ṣùgbọ́n àkákíyèsí lánàá wọn tí wọ́n rìn aláàyàn sọ̀rọ̀ gbangbàgbàgbà ẹ̀yin gẹ́lẹ̀ ń sọ̀rọ̀ tẹ ní mo ní sílísílátò àkàzí pé àwọn ẹ̀rọ series of eh, kó wọ́n nù ṣe sí yìí mo kó yẹn jẹ o èyí tí mo kó jẹ mo sọ mo kó yẹn jẹ o ó hàn nù ṣe sí ká sì sọ̀rọ̀ gbàndùgbàndù ó hàn ayọ̀bìtàdẹ́wà sàlàfíà lẹ́yìn ìgbà yẹn tó ń sọ náà lẹ́yìn ìgbà tẹ ní wọ́n ti ni tí ò ní ẹ́ńjìnì ẹ́ ẹni ṣe kàbùkẹ́ ní kàgbákò látara pé àtọ́rí tó lọ náà ló ti kàgbákò lórí súnlíù táwọn ẹgbẹ́ ń sọ ìmùkàníyà pé sọ́rọ̀ ọ̀rùn ṣá propose ní pé o kọ́mọ̀dà gbà èmi náà mo dàrú wọ́n sì sọ pé irú ìyàbá bá kò sọ̀rọ̀ o but sọ̀rọ̀ ọ̀rùn ṣá àwọn ará yìí ti tẹ tọ̀bákọ̀ kìníyà sọ̀rọ̀ ọ̀rùn kọ́ ẹ lọ sí fún àtàwọn náà mọ̀rú kò tán wà àwọn náà tẹ́ jáde lónìí tí wọ́n ń bà rárá tí wọ́n pé tàwọn dáa problem kẹta tó ní pẹ̀lú ẹni ilé bá ṣe nǹkan tí wọ́n máa dá tí nìkan ló ṣe kí ni kò ní dá ọ̀rọ̀ ṣe kan alábí láti ẹ̀fà àfáà sọ èmi jẹ́ nìkan ohun kàtọ́ àpẹ́ ìtàn ọmọ ìyá ìsọ àwọn àfáà tẹ́ sọ wà ó táwọn ọmọ sọ ti yí lẹ́yìn kéde ìrìnpá ìtàn ọmọ àfáà iná sọ wà kí a mọ́ ẹ̀tí lé àwọn kan ní àlàbí yìí ńgbà tó wá di wípé ní ọ̀rọ̀ mi wá ṣẹlẹ̀ ọ̀rọ̀ ṣẹ́pẹ̀ yáyà àjẹ́rí ẹnìkan náà tó jẹ́ alábàáṣe òun ti bàdá wọn àwọn yòókù gbà yẹ wá fún ọlọ́run pé sí èdè pẹ́ tí wọ́n ẹbàdá kan nínú àwọn dókítà tó jẹ́ subhanallah èkan súnà kíyẹ ní irú dókítà fádúlò ní mẹ́ni àjù aláàjú bá tún nù fi tẹ́fí tírìtì ẹ sọ àdáfà tó tó séjì wọn tó wá ní ọmọ lọ́wọ́ tí ń kọ́ wọn tíra mẹ́ni àjù náà kọ́ ẹtún lè wọ̀dé ẹni mẹ́ni àjù tánú alálùkọ́ kọ́ ẹ wá lẹ́ni yẹn sórí súnnà náà mọ̀ yàrá náà ní kọ́lọ̀kú bá ṣe dára fún àwọn òbá yìí lọ lérè léyìí o àìpé kìláàfù ṣe kí ni kìláàfù ní agbọ́dọ̀ ní 20 years kan fi hàn pé bí ìtàn kan ti padà hàn nẹ́nu àáfún kí ó tẹ̀ fún ẹ̀yẹ 20 years ibi tálábí kó fi hàn sáwọn náà torí kébi tó ti ṣẹlẹ̀ ìtí ò jẹ́ ẹni mú tiẹ̀ mú tèmi ni ẹnìkan náà sọ pé bóòlù láti lọ pé tán rí òdà sí bá fà ní wọn ìtò hàn sáwọn ẹni yẹn nígbà tó aládùn sí ẹ̀ sáwọn tí ẹ̀yìn ò gba ti wọn ẹni tó ṣe kíni tó hàn sáwọn ẹni yẹn hasakelu bí mi kì í alẹ́ yìí yóò ẹnùmí ń sàdọ́ pé ọlọ́run jẹ́ kí káàrin wá ti ẹjọ́ kan but lójoojúmọ́ ní sí asimilated video mẹ́ta yìí eléyìí tó dé ní sìn eléyìí jáde eléyìí jáde eléyìí jáde wọ́n bá ní wí kéèyàn máa fàyàn sí àsìkò yìí sìkò yìí táwọn fi ń ṣe tẹ́lẹ̀ ní ń jẹ́ tuntun lọ́mọ yá mi nǹkan pa àwa torí wọ́n á ní bóyá wọ́n yẹn sọ̀rọ̀ níbi àìsọ bá bá sọ bẹ́ẹ̀ yìí ń sọ òmíì pa sọ alhamdulillah ọlọ́run fáwọn èèyàn ní òye dáwà jùra wọn lọ mo sọ̀rọ̀ kan jọ pé ọ̀tọ̀ ní kéèyàn jẹ́ alim kó jẹ́ nọ́ọ̀sì àti kó jẹ́ alim kí mo kàn mọ̀ nǹkan nu tíra kò ní mọ̀ alátìlú mú ẹ̀rí lọ́kàn mọ́ pé òmórún yẹ́dẹ́ àkú súnfàá mìnìhà ẹgbẹ́ àwọn ọ̀kádẹ́ pàà tààmà kan à ń gbà ń jó ẹ́ wàyẹ́bùkì lè àwà kíbi lè àwà kíbi alábi ibi àzúgbà àwọn nílákàyọ̀ pé hey ibi tí kìí yóò mọ̀ já sí kó mọ̀ nídà ẹwọ́n sí mi ti ń dá sí ìwà dáńsì àdáhàkùtùmùlà ni kọ́lọ́mà subhanahu wa ta'ala kó ṣàánú wa ọ̀rọ̀ pọ̀ o lórí àwọn kan wọ̀nyí àwọn kan bẹ tí afa abdulrasaq hasan ìjìbò tí wọ́n sọ nípa pé ní ó sápọ̀ ṣá a ní nkárù mú nkárù làwọn ń ṣe jazakumullahu khairan wasadakumullahu hirisan alal khairi àtakò nkárù lè mú nkárù ṣùgbọ́n ọ̀rọ̀ tẹ́ ìtẹ́fẹ́ fi sí pé múnkàrù ni èyí èsè kí ni kìí ṣe múnkàrù nínú ṣùrútù ìǹkàrù múnkàrù ẹni tó bá fẹ́ mọ̀ nǹkan múnkàrù a ní ọkọ̀ mọ̀ pé ṣe múnkàrù ní nǹkan yìí ẹlùmí òta kọ̀ọ̀kan ìwọ̀gan ọ̀rọ̀ ni ó gbádùn ìwọ̀gan ló yẹ kí ìwọ̀gan múnkàrù ń bí yìí àbáwùrọ̀ sáàkì lórí mọ́sálà pé ọ̀rọ̀ ni múnkàrù ẹ̀yin látakò lórí ẹ̀ torí pé ọ̀rọ̀ yẹn ò ṣe kí kò lọ síbi tí ẹ lò sí ara tí mo sọ ẹ náà nìyẹn sọ àbíjẹta sọ̀rọ̀ yẹn wà sọ híyà ó yẹ látọ̀dọ̀ ànábì ṣùgbọ́n ibi tẹ́yìn lò sí yẹn kọ́ kò ló ń bẹ́ẹ̀ ó tó kó yẹn náà jẹ́ mo tó fi rinlẹ̀ <laughs> kọ́lọ̀ kó ṣàánú wa kó dúró tì wá so tó bá di alukọ́mi àwọn ṣàlàyé táwọn bá lọ akànyà síbi ni káwọn ya mọ́ bínú tọ́rọ mi bá gba kásọ́ tàbára yìnyín kan sí kejì kọ́lọ̀ bá subhanahu wa ta'ala kó tún gbogbo wa ṣe ká mọ́ sí gbọ́ ẹnìkan ní pé ṣe ẹwà láwọn pẹ́tọ́ lódíndí àwọn ní kí náà mọ́ ń sọ yẹn ọ̀rẹ́ tó pẹ́tọ́ lódíndí ṣùgbọ́n ibi tá a bá ti rí pé àṣejù yìí tẹ́ ń ṣe yìí eléyìí gan ò sínú súnà tẹ́ńlẹ̀ mọ́ torí pé nígbà náà mọ̀ kàn bí mélòó pẹ́ràn ní mọ̀ṣáyé sàlàfíà eléyìí ń kọ́ kò sí kí lé ní ẹbí yàtọ̀ ẹni òṣùlá alùsùn náà ẹni rí kankan pé ẹnìkan tán rí ń bí lóní bídíà táwọn èso kíni tán rí náà ni. mo sọ fún ẹnìkan pé òkè ṣìláfù wà lórí ọ̀rọ̀ ìrun tá a fi ń sin lọ́hùn àbí ṣìláfù wà ń bí àbí òsì. tó yẹ kó wà sáàìdì tó kálukú lu ẹ̀rí tí ó bá rí mo fẹ́ ká o káka fátí àlẹ́yìn mọ́ níbi tó wá kírun jákè ọ̀rọ̀ ló wà rọ́jẹ́ ògbẹ́ni bá ní ẹni tó bá lá kàánsì kó náwọ́ gbogbo akọ́lá náwọ́ ẹni tó bá sì láàní kàánkọ́ a sì ń kírun lẹ́yìn ara wa tá a fi ń sin lọ lójoojúmọ́ mo fẹ́ ká gbọ́ yé o ìgbọ́tẹ́ nìkan wà lọ pé ní ẹ̀mẹ́jì láàrùkú lórí fatia kí lóru kìláàfù yẹn a gbà dànù ìwọ̀n àṣà ìgbà sẹ́wà níbi àwọn àṣíkáàsù náà irú ẹwà bẹ́ẹ̀ àkán ah, wà tó bá pè wọ́n sí eléyìí tó ní súnà ẹnu kò kò tẹ́wọ̀n kí ló dá àfá àgbà tó yẹ páwọn náà láàrin ara wọn gan wọn tí yégi ni wọ́n ti rí yẹjú tó sì jọ ń gbé lukẹ náà sí mi tó àwọn rárá èyí sì mọ́ padà ní wọn padà lọ ṣùgbọ́n kó wọn ká náà wọn bá ṣe bá nǹkan yẹn lò ká bá ṣe bá nǹkan yẹn lò ká bẹ̀rù ọlọ́run ká ṣàánú àwọn ọmọ ìyá nídìí ẹ̀sìn kí ajẹ́kánmọ ti ń jó dodo bákan náà kí àtẹ̀lélànà àwọn sálàfù wa tọ́jú sálàfù náà sálàfù náà bẹ́ẹ̀ ni àwọn sálàfù sọ̀rọ̀ ṣùgbọ́n wa lè ṣe lò ọ̀rọ̀ wọn náà ká fojú odun bí wo ọ̀wọ́ lọ́rọ̀ tó fẹ̀ ni tó bá ti mú ọ̀nà tó wà dọ́yìk ìyẹn náà mẹ́rin ká àlùmọ́ní àjùtẹ̀dì yìí kí ìlúmọ́ní àjùtọ́mọ yàwá yìí lò tó náró gan tẹ́ bá ti mú bẹ́ẹ̀ nǹkan mọ̀ ṣe kíni ni ìgbà kátó máa sì gbọ́ torí ọ̀gá tún ní àkámọ́ kó gbogbo yẹn sínú ní ìmọ́níájú alábíyà ní ìmọ́níájú halabi ní alìmọ́níájú asfíà tó fẹ́ ó yẹ pé ọ̀tọ̀ ní tẹ́ni ẹgbà lérò bàbá yìí sì tẹ́ kú ó dìfẹ́ndì so ó yẹ ká máa wà sẹlẹ́tìfù láàrin àfà báyìí ṣékùnrin rọ̀ bẹ́ẹ̀ hafizahullah ta'ala kọ́nà kó bá salẹ́kùn dáadáa wọn kó jẹ́ ká tùbọ̀ tán wọn tó ti ń dá kó jẹ́ kó dá sórí dáadáa bàtọ́ náà bà dáa tí yán sọ̀rọ̀ pé ọ̀rọ̀ muhammad bin rọ̀bí àǹkan ní àtẹ̀bdéyìn sheikh bàbá àdínà wà nù wọn wọ́n àtọ́ bàbá tó lọ́rọ̀ ńkọ́ kí làwọn sọ wọ́n ní àwọn ògbà yẹn lérò ògbà yẹn gbà àwọn ẹ̀yà yẹn gbà bọ̀tọ́ pé ní tó ń bá sọ̀rọ̀ dọ̀lá kẹ́nu rẹ̀ mọ́ ọlẹ́ ní parọ́ ni ọ̀tọ̀ ni tó wà ní ọkàn rẹ̀ o ah, ah. àníbi ní wọ́n ní kí mọ́ lá ọkàn àwọn èèyàn ní tó bá gbé síta ni bẹ́ẹ̀ ni mọ́ ṣe láàrin wa sọ sọ sọ sọ sọ sọ o sọ ìsọ́bátòlì hákì náà ń pè ní kíni súnà ẹlòmí rẹ̀ tó lé ẹlòmí rẹ̀ tó rọ̀ ó wà mẹ́dírẹ́tì bó lọ sí bá hákù mú ìlànà sọ́láfítọ́ ń kílé bó lọ sí bá mú àwọn ìkan wà tó wà mọ̀kọ́ rọrù tó yẹ kí mọ̀ṣálà ó lọ bẹ́ẹ̀ nǹkan tó yẹ pé pẹ̀lú ìjìtìádùn irú bó but a tó wá fẹ́ fi àlékún ìyàjẹ wọn ìjẹnu àfà àlékún lórí ẹ̀ elégbà pé àfà àlékún ìyàgbà àbítọ̀ ah, jẹ́dẹ́ yìí kò yẹ kó tó bẹ́ẹ̀ lónìí ah, ó yẹ ká fi lè mọ́ra irú ìlẹ́fẹ́ tó wá fún mo sí bẹ́ẹ̀ ẹ torí tẹ lómi tó ṣe nǹkan èyí wàá mú yíù yìí tí ẹ̀yìn fẹ́ káìpẹ́ tó fẹ́ rírọ̀ ní yóò akẹ́nigbà kan mú ká mọ́ fi gbé ẹni tó mú rírọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún mi o pẹ̀lẹ́ sáláfí tó ní a ní àwọn àfà kan nínú sàlàfíà ó ṣe báyìí rírọ̀ nìkan ló mọ̀ sọ ẹni ló mú líle but a wo láti balance ìyẹn gẹ́gẹ́ ni ti ń jẹ́ sìn kọ́nà bá subhanahu wa ta'ala kó sàlékọ́ àgbọ̀ ìfẹ́ nìkọ̀ọ̀kan wa wa sallallahu wa sallam ala nabiyyina muhammadin wa ala alihi wa sallam